أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo. So -so. bákan náà la tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí bá ń tẹ̀lé ìlànà wọn di ọjọ́ ìgbéǹde alkiyama àlékún àgbọ́yé ẹ̀sìn abẹ́lọ́n kó máa ṣe wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run eléyìí tó ní fíkú class níbi tí a ti máa ń ṣàlàyé àwọn màsá ìlú ń fìkìhìyà àwọn àlámọ̀rí àwọn ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìdájọ́ oníranran àwọn nǹkan nínú ẹ̀sìn wa tí ó máa jẹ́ kí àgbọ́yé ẹ̀sìn kó tún máa wà fún wa sí i lábalábó la ṣe é ìfọlọ́hún àlàyé tá a wá ń ṣe é bọ̀ láti bí àìmọye oṣù sẹ́yìn òun ni nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ bí wá ọ̀gbìnrin alkiyama bó ṣe wà nínú hadith tánàbí wa sallallahu alayhi wa alihi wa sallam tó ní inna awwala ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamati min amalihi salatuhu nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n ẹrú tó bá di ọjọ́ ọ̀gbẹ́ndẹ̀ alkiyama nínú gbogbo iṣẹ́ tó bá rí ó ṣe so ìrun ni wọ́n kọ́ béèrè wọn ò ní kọ́ béèrè zaka wọn ò ní kọ́ béèrè hajj wọn ò ní kọ́ béèrè tilawa Quran wọn ò ní kọ́ béèrè àwọn àjọsìn míì ni àkọ́kọ́ ẹ márùn náà la sì máa ń la wá yanjú bọ̀ eléyìí ni ó jẹ́ episode àbí part thirty five òun ni ó jẹ́ apá karùnlélọ́gbọ̀n àbí apá karùndínlógójì tó ní ọ̀jẹ̀ part thirty five àlàyé tá à ń ṣe lọ ní alkanu solat pillars of solat yóò jẹ́ orígun yóò jẹ́ bí àkọlé kẹrin hmm, fún tó ní í ṣe pẹ̀lú orígun ọ̀run tá à ń lọ nínú àwọn àlàyé a ti ṣàlàyé nípa ká dúró kírun hmm, ká dúró alkiyam filfard lilqadir alayh kéèyàn ò dúó kí ìran ọ̀ràn yàn ìran ọ̀ràn yàn torí àti yanjú tìrun náà fìlà èèyàn lè jókòó èèyàn sì lè dúó méjèèjì lọ́lọ́ ṣùgbọ́n ìran ọ̀ràn yàn kéèyàn ò dúó kí báyìí fẹ́ni tó lágbára rẹ̀ tí èsì pọ́nsá rẹ̀ tí nǹkan kan ò ṣe orígun kan nínú orígun ọ̀run tí ò gbọ́dọ̀ sí é lọ tí òun èèyàn bá lálàáfíà àwọn ọlọ́run àti yanjú eléyìí bákan náà a ti yanjú tẹkbírọ́tul ìhìrọ́m tẹkbírọ́tù al-ìhìrọ́m Allahu akbar alákọ̀ọ́kọ́ tá a kọ́ máa ń ṣe tá a fi máa ń wọ náà rán a ti yanjú àwọn àdájọ́ tó jáde lábẹ́ rẹ̀ níwọ̀n bàtọ́ lọ́n gbà wá láyè ìdájọ́ ẹlẹ́kẹ̀ẹ́ orígun kẹta tá a ti dúró ní part thirty five thirty four òun ni kìrọ́ atúlẹ̀ fatiha fi kúlì rọ́kà kíka fatia sọ́rọ́tòlè fatiha tó jẹ́ pé téèyàn bá kà kò nírun adẹ̀tí máwọn ẹ̀rí tiẹ̀ náà wá àti yanjú ẹ̀ kọjá tẹ́ ẹ dórí ká fi bísímìlá ìbẹ̀rẹ̀ fatia àwọn mọ̀sáìlù kọ̀ọ̀kan tó jáde lábẹ́ rẹ̀ náà àti yanjú ìtọ́lọ́ ní ká lè yanjú ń bẹ̀. àṣe arúkùnù rọ̀ọ̀bẹ̀ àáfàá ní ẹlẹ́kẹrin nínú àwọn orígun ọ̀run òun náà ni arúkùr arúkùr ẹlẹ́karùn-ún àtùmánínátù fíhì àṣẹ àtùmánínátù fírùkù ẹ̀ ìyẹn làwọn àwọn kó nọ́mbà four àti nọ́mbà five pọ̀ ọ́ wọn a sì jọ máa ń ṣe wọn papọ̀ ní tẹ̀lé ń tẹ̀lé ni àsorígun karùn-ún kẹrin tá a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú nínú ọ̀run òun ni kárùkù bá a ṣe máa ń tẹ́ kọ̀kọ̀ yẹn tí ẹ̀yìn wa ó flat tá a gbọ́wọ́ lé orókún tá a máa wo ibi tá a forí kàn bá a ṣe tẹ̀ kọ̀kọ̀ tẹ̀yìn wá fúláàtì òun torí bákan náà tó dọ́gba tá a wá wà ní rúkú àáfàá lórí gun kàní tí ò gbọ́dọ̀ kú náà wàtúmọ̀ nínà tùfì kéèyàn ó fọkàn balẹ̀ ká fẹ̀mí balẹ̀ ká fara balẹ̀ níbẹ̀ kọ́mọ̀jà sí pé akẹ́ ń ṣe bí ẹyẹ ń sọkà alákùbàr sọlámùdà alákùbàr elu alákùbàr ẹlòmíì ò ní farabalẹ̀ ń rúkú òótọ́ ó lọ rúkú iran lọ rúkú ṣùgbọ́n ò ń rúkú ìran rẹ̀ ò lálàáfíà lọ́dọ̀ ọlọ́run àwọn àfẹ́sìn wọ́n ní bá yẹn olè tó burú jù òun ló lè téèyàn ń jà ní rùkù àti sujud olè yẹn náà kò sì kọjá pé ẹni tí ò pé rùkù rẹ̀ tí ò pé sùjúùdù kò sí a ṣe ń ju pé ń gbà bá ṣe Allahu Akbar tá a fi lọ sí rùkù orí wa pẹ̀lẹ́yìn wa yóò dòótọ́. ọwọ́ wa ọ̀tún yóò wà lórí orókún ọ̀tún ọwọ́ wa òsì ọwọ́ àlàáfíà yóò wà lórí olókùn àlàáfíà àwa ò mọ̀ wo ibi tí a fẹ́ fi orí kàn àáfàá bá a ṣe farabalẹ̀ yẹn tá a tún ṣe àdúrà tá a máa ń ṣe nírùkù eléyìí fi hàn pé orígun méjì ló wà ń bẹ̀hùn àròkù a dẹ̀ fi ara balẹ̀ ń bẹ̀ kélé yìí kọ́ máa kó àwa mùsùlùmí lẹ́kọ̀ọ́ àì máa sáré kírun ala ala wá rọ́ọ̀ṣì kírun bí ẹni tí wọ́n ń lé. àáfàá nítorí pé pẹ̀lú ìjìmáwù alìlẹ̀ ilm rùkú ọ̀gbọ́dọ̀ kú òun òrùn orígun pàtàkì ni ọlọ́run tó dá wa ó ń bá wa sọ̀rọ̀ nínú hajj quran chapter ọlọ́run ní yàá yọ àlẹ́dí iná àmọ́nù ẹ̀yin olùgbàgbọ́ òdodo ìrùkà wàsíjùdù ẹ máa tẹ̀ kọ̀kọ̀ fẹ́mi ọlọ́run ẹ máa rùkù hmm, ẹ máa rùkù fẹ́mi ọlọ́run sì máa fún mi o. bákan náà ni hadithu almosi usola àti ti ń sábà yẹn òun ni tí ò tó kírun rádaràda ìrun rédèrèdè ló kí tí ò farabalẹ̀ kankan òun lànàbì sallallahu alaihi wa alihi wa sallam wọ́n wá ń jẹ́ kọkùnrin yìí ọmọ àwọn orígun tí ò gbọ́dọ̀ mọ̀ sí náà run nírun ìtọ́lọ́wọ́n gbà wọlé anabi ń sọ nínú àdìsí yẹn pé fún márùkà hátà tàtùmọ̀ iná rọ̀ọ̀kẹ́ àná anábì wọ ọkùnrin tó kírun tí ò dáa yìí lẹ́yìn ìgbà náà wà á lọ rùkú ọ tẹ́ kọkọ fọlọ́hún títí tó fi já sí pé ina iná rọ́ọ̀kì ọkàn ọ balẹ ọ ó farabalẹ̀ lórí rùkú yẹn òun lọ́lọ́run gbà àwọn wa pé mo wá bọ̀ bá tún nàbí yìí àléyìí fi kúlè rákà ní kúlè sọlá anabi kò lè mọ́ lọ rùkù kò sì lè mọ́ farabalẹ̀ ń bẹ̀ nínú gbogbo òrun gbogbo rákà tó bá ti fẹ́ kí yóò lọ rùkù yóò dé farabalẹ̀ ń bẹ̀ ó dẹ̀ ti jẹ́ kó yọ apẹ́ sọ̀lú kàmárọ̀ àìtùmú ní ọ̀sọ́lì ẹ máa kírun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣeré mi tíṣà yín èmi ò jíṣẹ́ yín tí mò ń kírun bẹ́ẹ̀ ni kẹ́yìn náà máa kírun o àáfàá ni ṣe é rí rùkú tá à ń sọ yìí rùkú tá à ń sọ yìí èèyàn tẹ̀ kọ̀kọ̀ ni tó fi já sí wípé bí àìsù tàmọ́sù yàdá òrùkù yìí ọwọ́ èèyàn méjèèjì yóò dúó lórí orókún hmm? yóò dúró lórí orókún èèyàn ìyẹn ni ó fi hàn pé èèyàn tẹ orí lọlẹ ẹyin rẹ̀ náà ṣe kíni ó dúó tọ́ ó sì fọwọ́ gbá orókún mú eléyìí ni ó fi hàn pé rùkú eléyìí dáa àtùmọ̀ àní náà tá a dẹ̀ ń sọ yẹn ó ti ní tọ́nà bí n kó yẹ pé ó lọ rùkú kì wá ṣe rùkú nìkan hátà tàtùmọ̀ iná ó tún farabalẹ̀ ń bẹ̀ ni o hmm? ó farabalẹ̀ ń bẹ̀ òun ni ó dẹ̀ ti wà nínú wa abu dawud àti ìmáàmù nasayi àtàwọn míì nínú àwọn afọ oní hadith tí wọ́n gbà wá. anabi sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ń kó yé wa pé irun náà ò lẹ́tọ̀ ìrun náà kò dáa sẹ́ ìrun wo ni ìrun tó jẹ́ pé láàyò kí mò rọ́júlù fi á sulbahu fírò kó ìwà sùjúdi ìrun tó já sí pé ọmọnìyàn tó ń kírun bẹ́ẹ̀ kò sulbu rẹ̀ ìbáràdì rẹ̀ kò jẹ́ òdúró dáadáa ń bẹ̀ níbi rùkù. àti níbi sujud irun yẹn ò tọ́ irun tí ọ̀la láàfíà ni àáfàá ní eléyìí ni ti jùmùúrù àwọn onímọ̀ sọ khilafan li Abi Hanifa Imam Abu Hanifa nìkan lọ̀rọ̀ wọn fẹ́ yàtọ̀ díẹ̀ ṣùgbọ́n ìtòrinlẹ̀ ní ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé èèyàn ó lọ rùkú tó jẹ́ pé ìbára àdìrẹ́ ó dùn dáadáa ajẹ̀tàlàyé lẹ́ẹ̀kan yóò tún gbọ́ wọlé orókún èyàn ni ó fi hàn pé rúkú rẹ̀ dá tí yóò dẹ̀ farabalẹ̀ ń bẹ̀. àáfàá ní tó bá ti lè ṣẹlẹ̀ báyìí pé èèyàn lọ rúkú báwọn tó farabalẹ̀ tí ẹ̀yìn rẹ̀ tó dúró dáadáa bó ṣe wà ní àdìsí yẹn pé tí ọba ti dúró ìran rẹ̀ ọ̀lẹ́tọ̀ hmm? téèyàn farabalẹ̀ tó já sí wípé ìbára àdìẹ dúró dáadáa hmm? ó mórókùn ẹ̀ dáadáa ìfọ̀kànbalẹ̀ sí wà ń bẹ kódà kọ́ mọ́ pọ̀ rẹ̀ lálàáfíà ṣùgbọ́n tó kò fi fọ̀kànbalẹ̀ ń bi rẹ̀ ìrun rẹ̀ ò ní àlàáfíà níwájú ọlọ́run torí náà ìmọ̀ sáré kírun àlà àlà àlà àràn kìí sí ìlànà tí ó jẹrun ọjà gbà níwájú ọlọ́run kọ́lọ́run gba ìjọsìn wa ẹlẹ́kẹfà náà àìtìdálù بعد الركوع والطمأنينة فيه àáfàá lẹ́lẹ́kẹfà nínú orígun ọ̀run òun ni ká tó dúó déédéé ká dúó bíi wà lóòkan padà lẹ́yìn ìgbà tá a bá gbóríkù òǹrùkù àṣẹ gbígbóríkù òǹrùkù yẹn ká dúó déédéé padà àáfàá ká ní fídíò la bá fi ń ṣàlàyé ni àbá demonstrate tá àáfàá gbalẹ̀ ro ṣùgbọ́n ọ́díò la fi ń ṣàlàyé. tí a bá lọ wo tí àáfàá ń sọ yìí pẹ̀lú tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lọ́dọ̀ tí wá ń bí èèyàn kẹ̀ máa ṣe inna lillahi wa inna ilayhi pé sẹ́rùn náà sì làwọn èèyàn ṣe kíni o sẹ́rùn náà ni wọ́n ń kí báyìí èèyàn láti sẹ́mi alálùmọ́dámẹ́dá kò ní dúró bíi wà ń tán ó gbórí dìde kúrò lóòótọ́ ti dá lù dídúró déédéé bíi wà lóòkan yẹn téèyàn ó dùn téèyàn náà mọ̀ pé gbogbo oríkèéríkèé ara ó ti padà sáàyè rẹ̀ kò ní í ṣẹlẹ̀ ẹnì yẹn tún sáré lọ sí kíni o sùjúùdù eléyìí ṣe ìrun ànábì sallallahu alaihi wa sallam àṣekágbórí dìde láti rùkù tí ó fìdí wípé àdúró tán wàtùmání náà tún fi kìí ṣe pé àdúró lẹ́yìn rùkù nìkan táàtún rí náà ìyẹn ló fàṣẹ rí nítorí lè jẹ́ kí ìròyìn èèyàn dáa púpọ̀ òun ni kí èmi àti yín ká lọ máa kọ́ àwọn àzìkáàrù èyí táwọn àbí àsàlà máa ń wí láàyè kọ̀ọ̀kan èmi náà ti láwọn tíra kọ̀ọ̀kan tí mo kọ lórí ẹ̀tọ́ jẹ́ lárúbáwá tá a fi máa ń káwọn máa ń lé kéw bíi tíra ta'allamul azkar irú àwọn abala kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́já sí pé ọ̀rọ̀ àzìkáàrù rún nìkan òun ló kó sínú ètè yìí ó ṣe ṣùgbọ́n ó lè ṣèftà ètè yìí ó ṣe nígbà ọba débi rúkú ètè yìí ṣe tó gbogbo àwọn àṣà tọjọ mọ́ ìrun ọ̀nbẹ táwa náà ti kọ̀ nǹkan lórí ẹ̀ alimoyim ní tó pàtàkì ni pé tá a bá àwọn àṣkárù igan yóò jẹ́ kí irun wọ́jọ́ tànàbí àṣàlám kí ni ìtumọ̀ tí mò ń sọ ẹni tó dìde ní rúkú ní sẹ́mi hamida mil asamawa tọ́wọ́ ẹ̀pọ́ bá kéré jù tí ọ̀fẹ́ wí jù ẹ máa wẹ̀ ń tó dìde ní rúkú jàmá tó ti ní sẹ́mi Allahu liman hamida rabbana walakal hamd kọ́wáfì hamdan kẹsìrán tọ́jìbán mubarakan fihi tọ́ba ara wíyàn nìkan àsìkò tó fi ń wí yẹn ó ti dúró déédéé then tùmánínà ti ṣẹlẹ̀ ìfarabalẹ̀ lórí ìdúró déédéé ti ṣẹlẹ̀ sí tọ́ba tó wí gòkè ah, èmi tó mọ̀ jù bá ń lọ mílí àsàmáwá wàmíl al-ardi wàmíl àmọ́ṣe tàmíṣe inbaad ahala sana iwalimajid ahakuma kọ́lá al-abidu wàkúlù náà láka abidun allahumma láàmà ní àlùmọ́ àtọ́ìta wàlà mọ́ọ̀tì àlùmọ́ àmàlàta wàlà yanfa jalijadi min kalijadi jẹ́mọ̀ ẹ̀wọ̀ àsìkáwù tí mo wí ẹni lẹ́yìn ìgbà tó dìde ní rúkú kò nídìí ká máa béèrè pé sódúó tọ́ ẹ̀ẹ́dẹ̀ eh, sọ́fọkànbalẹ̀ lórí dídúró tọ́ kò nídìí ká máa béèrè gbogbo àsìkò tó fi sàskárì ó ti dúró gbogbo àsìkò tó fi sàskárì ó ti farabalẹ̀ lórí dídúró lẹ́yìn rúkú ìyẹn ló fà na bí ṣe ń sọnù àdìsí mọ̀síù sọ́lá yẹn tó ní pé fún marufa lẹ́yìn bọ̀ ọba lọ tán ó tún o kì í ṣe pé àti ọba lọ forí kan rárá o ó dùn ó gborí rẹ̀ kò ń sùn ní rúkú tó tọ́ dáadáa hàtà iná rọ́ọ̀fì an rọ́ọ̀fì faraba tó lẹ́ni tó jẹ́ pé ó ti gborí dìde pátápátá tán ní rúkú yẹn tí èsè pé orí rẹ̀ ọbẹ̀ ń dì àbẹ̀yìn so eléyìí ó ká mọ̀ pé ara àwọn àrùkánù sọ̀la ẹlẹ́kẹfà òun ni ká dúró tọ́ ń bẹ̀ ká dẹ̀ rí wípé a farabalẹ̀ nínú àdíìsì Abu Humaid gan tóun fi ń sọ nípa ìròyìn ọ̀run ànábì sallallahu alaihi òun sàlàyé fàyídà àrọ́fà ara àṣàwù tànàbí àṣàlàm bá gbórí ẹ̀ kúrò ní roko ìsítàwà ànábì o dùn ó déédéé yóò dùn ó tọ́ yóò stand by dáadáa kọ́rin màkànàhù fẹ́ẹ́ rí gbogbo àwọn eegun tí ń bẹ lára gbogbo àwọn oríkèéríkèé eegun yẹn tí kálukú ó fi padà sáàyè rẹ̀ àwọn eegun ẹ̀yìn ní eegun ibìkan ni tó fi jẹ́ pé gbogbo àwọn joints tá a lè sọ pọ̀ wà lára ìkọ̀ọ̀kan padà síbi tó wà tẹ́lẹ̀ ìyẹn fi hàn pé ìtìdáàlù dídúró déédéé ṣẹlẹ̀ tùmọ̀ ní ìfarabalẹ̀ lẹ́yìn ẹ̀ náà ṣe kíni o ó ṣẹlẹ̀ eléyìí yìí òun ni ká tún lọ gbọ́ yìí ẹlẹ́kẹjọ àtẹlẹ́kẹsàn nínú arkanu salat asojúdù wàpùmá nínà tó fi yìí òun ni ká lọ forí kanlẹ̀ fọlọ́n ká tún wá fara balẹ̀ níbi ìforí kanlẹ̀ téèyàn bá wo àwọn ìran pàápàá irú inú Ramadan báwọn èèyàn ṣe máa ń kírun gbà mí pàápàá tó bá dẹ̀yìn àwọn èèyàn ti kí mọ́ grip ẹ jẹ́ kó di ìṣá àtàsámú ọlọ́gbọ́rú sọlọ́lámúdù ọlọ́gbọ́rú ọlọ́gbọ́rú ọlọ́gbọ́rú ọlọ́gbọ́rú èyí lè ṣe sùwánà rọ̀bí àlà ẹ̀yọ kan àbí sùwánà rọ̀bí àlà àlá tí màmá ò fi gbórí dìde irun ọlọ́run fún ṣe ní yorùbá náà sọ pé ọlọ́run lòun ò ní gbá àbọ̀ ọmọ aráyé lòun ò ní ìwọ̀n kan tìtọ́ lọ́run ni ó sì ṣe torí náà a forí kanlẹ̀ fíforí kanlẹ̀ wàá rè ń tiẹ̀ òun tó yàtọ̀ sí rúkú ẹ̀ẹ̀kan ni rúkú mọ̀rọ̀tẹ́ìn òun ni sujud àáfàá láàforí kanlẹ̀ fi rọ́kà àti mọ̀rọ̀tẹ́ìnì níbi rákà kọ̀ọ̀kan ẹ̀ẹ̀mejì la máa ń forí kanlẹ̀ ẹ ń bá forí kan ìrun ìlọ aláàfíà lọ́dọ̀ ọlọ́run ẹ̀ẹ̀mejì ni o èyàn ni jimá ìfẹnukò consensus of muslim scholars èyàn ni ìfẹnukò àwọn afọ mímọ́ torí pọ́lọ́ ti amúwálẹ̀ kan yẹn náà sẹ́ tó ní mo olùgbàgbọ́ òdodo àní ẹrù kù kẹ́ ọlọ́run pa wá láṣẹ ni bẹ́ẹ̀ náà ni àdìsí tá a sá ń tẹnumọ́ àdìsí mùsí ìsọ̀la ẹni tí ò kírun dáa tó kírun lọ́nà tí ò gbà dáa tọ́nà bíi wa sallallahu alayhi wa alihi wa sallam tí wọ́n wá ń kọ bí ó ṣe kírun ara ń tán sọ fún bẹ̀ náà ni wípé fún masjude ọmọ tún lọ forí kalẹ̀ fọlọ́n sojúdù àtàtàtúmọ̀ iná sáájì dàn hátà tàtùmọ̀ iná sàájìdàn títí tó fi já sí wípé ìfọ̀kànbalẹ̀ lórí sùjúùdù fífarabalẹ̀ fífẹ̀míbalẹ̀ fífọ̀kànbalẹ̀ lórí ìforíkanlẹ̀ yẹn náà ṣẹlẹ̀ kìí ṣe pé alágbá alágbá ó ti forí kan sùjúdù sáré dìde wọ́n fẹ́ràn láti sọ àwọn ọ̀rọ̀ bí àlàálẹ̀ kan rárá o ó forí kanlẹ̀ dáadáa ó tún gbórí dìde náà ó forí kalẹ̀ ó dẹ̀ tó farabalẹ̀ ń bẹ̀ so torí pé ó ti wà nínú àdíìsì tá a kà lẹ́ẹ̀kan yẹn náà pé ìrun ẹni tí ò ṣe rùkú rẹ̀ dáadáa hmm, àti sùjúùdù kò ní í tọ́ níwájú ọlọ́run àǹfààní tá a bá ti lè gbọ́ ilé iye ìyẹn lọ́fà tánàbí fi ń pa àṣẹ nínú hadíìsì eléyìí tí ìmáàmù Bukhari àti Muslim tí wọ́n gbà wá a wa pataki sọ̀hábí yunjẹ́lì abu hurairata radiyallahu an àwọn náà gbà wá wọ́n nípa àná nàbí sallallahu sallam qala anabin sọ ikpe pé àti mọ́rùkúà a sujúdì ànábì ni ẹ jẹ́ kírùkù yẹn kíkó pé dáadáa hmm, bákan náà sùjúùdì foríkalẹ̀ yín ẹ ó pé pérépéré fawalẹ́dì fi ọba tí ẹ̀mí mi inni la'arakum min ba'di dhari idha ma raka'tum wa idha ma sajadtum anabi ni be se we mo fọlọ́run te nbe lo e búra o mo ku ma rí yín gbe ba látẹ̀yìn mi gbe ba se ruku te nsujudu mo ku rí yín ẹni tó bá ruku daada Ọlọ́run ku fi hàn wá ẹni tó bá sujudu dáadáa Ọlọ́run jẹ́ a máa rí ẹni tí ò dẹ̀ sí dáadáa náà Ọlọ́run jẹ́ a máa rí torí náà ẹ jẹ́ kí ruku yín ó ma dá ẹ jẹ́ ó pé pẹ̀lú kẹrùkù dáadáa kẹfọkànbalẹ̀ ń bẹ sùjúùdù yín náà ẹjẹ́ ó dáa pẹ̀lú kẹfarabalẹ̀ ń bẹ àti pé àáfàá ni pé wàlábùdà ń yẹ̀kú náà sùjúùdù àdọ́ ìsàbọ̀à sẹ́ẹ̀rí ara tí ó fa sùjúùdù òrìjínà gidi tí wọn èèyàn ò fi lálàáfíà wàtùmá ní iná tù fi táàdẹ̀ sọ pé ẹni yìí farabalẹ̀ ń sùjúùdù òun ni kí àwọn oríkèé méje àwọn oríkè méje kan ń bẹ tánàbí wa sallallahu alaihi wasallam tó ní wọ́n pa mí láṣẹ ní omeritu and asjuda alaasabu àti àbọmin níbòmí alaasabu àbọmin so wọ́n mọ̀ pa mí láṣẹ pé àwọn oríkè méje kan kí n máa fi àbáwọn eegun méje kan ṣùgbọ́n oríkè náà ni àwọn oríkè àwọn parts of the body méje kan wọ́n pa mí láṣẹ bí wọ́n sì pa wá mùsùlùmí gbogbo ayé láṣẹ ká máa fi kalẹ̀ fún ọlọ́run alákọ̀ọ́kọ́ ni iwájú àlùjúbọ̀ha alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì òun ni anabi asala wọn ni wàá ṣáàrà bí ẹbí àlà àǹfì jẹ́mọ́ ẹ̀já take note o ara ojú òun ni imú wà iwájú orí wa báyìí fọ́ ẹ̀dìyẹn àti nose yọkànlẹ̀ ẹyọkan méjèèjì wọn wàlìyàdẹ́yìn ọwọ́ ọwa méjèèjì méjì nu ọwọ́ ọ̀tún ẹyọ kan ọwọ́ àlàáfíà ẹyọ kan ó di mẹ́ta nínú láwùjọ ní alkafain ọwọ́ méjèèjì àtẹlẹwọ́ wa àtàtẹlẹwọ́ wa ọ̀kànlẹ̀ dáadáa tí ó sì kọjú kíbla warukubatayin orókun wa méjèèjì ó di márùn báwọn iwájú ara ẹ̀ mú ẹyọ kan ọwọ́ méjèèjì méjì nu ó di mẹ́ta orókun wa àwọn ọmọ kí ló kọ àwọn ètò etí àwọn ọmọ ẹsẹ̀ wa àwọn fíngàsì tẹsẹ̀ àwọn ètò etí ẹ̀ náà ó gbọ́dọ̀ kanlẹ̀ dáadáa tí yóò sì kọjú sí kíbla jẹ̀mọ́ àfáàní tá a bá ti lè lo oríkè méjèèjì yìí tó dẹ̀ pé dáadáa ìtumọ̀ ẹ̀ ni pé sùjúdù wa ń kọ́ o ó ti jẹ́ ètò pé bákan náà tùmọ̀ àní tù hmm, ìfarabalẹ̀ ó ti wà ní ibẹ̀ nìyẹn tó abẹ́lọ́n kọ́ gba ìjọsìn wa adùn bíi lónìí bíi ibn rahman àtúnpàdé ní asọ́láàtì part thirty six part thirty five òun láti dóyè apá karùnlélọ́gbọ̀n àpapá karùnlélógójì àpàdé ní apá kẹrìnlélógójì bíi ibn rahman lọ́sẹ̀ tí ń bọ̀ tààtùmá ṣàlàyé lọ nípa arkanu sọ́láàtì náà ọlọ́run kọ́ gbàjọ́sìn wa subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa anti astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.